Lúùkù orí kẹrìnlélógún. ní ìjọ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ wọ́n wá sí ibojì wọ́n mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀ àti àwọn mìíràn kan pẹ̀lú wọn wọ́n sì bá a ti yí òkúta kúrò ní ẹnu ibojì nígbà tí wọ́n wọ inú rẹ̀ wọn kò sì rí òkú Jésù Olúwa ó sì ṣe bí wọ́n ti ń ṣe ránranran kiri ní ìhà ibẹ̀ kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n nígbà tí ẹ̀rù ń bà wọ́n tí wọ́n sì dojúbolẹ̀ àwọn áńgẹ́lì náà bi wọ́n pé. èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin àwọn òkú kò sí níhìn yìí ṣùgbọ́n ó jíǹde ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì pé a kò lè ṣàì fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ a ó sì kàn án mọ́ àgbélébùú ní ìjọ́ kẹta yóò sì jíǹde. wọ́n sì rántí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì padà ti ibojì wá wọ́n sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún àwọn mọ́kànlá àti fún gbogbo àwọn ìyókù maria magdalene àti joanna àti maria ìyá jacobu àti àwọn mìíràn pẹ̀lú wọn sì ni tí wọ́n ń ròyìn nǹkan wọ̀nyí fún àwọn àpọ́stélì ọ̀rọ̀ wọ̀nyí sì dàbí ìsọkúsọ lójú wọn wọn kò sì gbà wọ́n gbọ́ nígbà náà ni pétérù dìde ó súré lọ sí ibojì nígbà tí ó sì bẹ̀rẹ̀ ó rí aṣọ àlà ní ọ̀tọ̀ fún ara wọn ó sì padà lọ ilé rẹ̀ ẹnu yà sí ohun tí ó ṣe sì kíyèsí àwọn méjì nínú wọn ń lọ ní ijọ́ náà sí ìletò kan tí à ń pè ní Emausi tí ó jìnnà sí Jerusalem níwọ̀n ọgọ́ta fọlọ́ǹgì wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣẹlẹ̀ ó sì ṣe nígbà tí wọ́n ń bá ara wọn sọ ọ́ tí wọ́n sì ń bá ara wọn jíròrò jésù tìkára rẹ̀ súnmọ́ wọn ó sì ń bá wọn rìn lọ ṣùgbọ́n a rú wọn ní ojú kí wọn kí ó má ṣe lè mọ̀ ó sì bi wọ́n pé. ọ̀rọ̀ kí ni ẹ̀yin ń bá ara yín sọ bí ẹ̀yin ti ń rìn. wọ́n sì dúró jẹ́ wọ́n fajúro ọ̀kan nínú wọn tí à ń pè ní cleopas sì dáhùn wí fún un pé. àlejò ṣáà ìwọ ní Jerúsálẹ́mù tí ìwọ kò sì mọ ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ní ọjọ́ wọ̀nyí. ó sì bi wọ́n pé. kí ni. wọ́n sì wí fún un pé. ní ti jésù ti násárẹ́tì ẹni tí í ṣe wòlíì tí ó pọ̀ ní iṣẹ́ àti ní ọ̀rọ̀ níwájú ọlọ́run àti gbogbo ènìyàn àti bí àwọn olórí àlùfáà àti àwọn alàgbà wa ti fi í lé wọn lọ́wọ́ láti dá a lẹ́bi ikú àti bí wọ́n ti kàn án má àgbélébùú bẹ́ẹ̀ ni òun ni àwa ti ní ìrètí pé ó ní ìbá dá Ísírẹ́lì ní ìdè àti pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí òní ni ó di ijọ́ kẹta tí nǹkan wọ̀nyí ti ṣe. àwọn obìnrin kan pẹ̀lú ní ẹgbẹ́ wa tí wọ́n lọ sí ibojì ní kùtùkùtù sì wá dá wa níjì nígbà tí wọn kò sì rí òkú rẹ̀ wọ́n wá wípé àwọn rí ìran àwọn áńgẹ́lì tí wọ́n wípé ó wà láàyè àti àwọn nǹkan tí wọ́n wà pẹ̀lú wa lọ sí ibojì. Si wọ́n sì rí i gẹ́gẹ́ bí àwọn obìnrin ti wí ṣùgbọ́n òun tìkára rẹ̀ ni wọn kò rí. ó sì wí fún wọn pé. ẹ̀yin tí òye kò yé tí ó sì yigbì ní àyà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́ kò á yẹ kí Kristi kí ó jìyà nǹkan wọ̀nyí kí ó sì wọ inú ògo rẹ̀ lọ. ó sì bẹ̀rẹ̀ láti Mósè àti gbogbo àwọn wòlíì wá ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀ wọ́n sì súnmọ́ ìletò tí wọ́n ń lọ ó sì ṣe bí ẹni pé yóò lọ sí iwájú wọ́n sì rọ̀ ọ́ wípé. bá wa dúró nítorí ó di ọjọ́ alẹ́ ọjọ́ sì kọjá tán. ó sì wọlé lọ ó bá wọn dúró ó sì ṣe bí ó ti bá wọn jókòó ti oúnjẹ ó mú àkàrà ó súre sí i ó sì bù ú ó sì fi fún wọn ojú wọn sì là wọ́n sì mọ̀ ọ́n ó sì nù mọ́ wọn ní ojú wọ́n sì bá ara wọn sọ pé. ọkàn wa kò ha gbiná nínú wa nígbà tí ó ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà àti nígbà tí ó ń túmọ̀ ìwé mímọ́ fún wa. wọ́n sì dìde ní wákàtí kan náà wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n sì bá àwọn mọ́kànlá péjọ àti àwọn tí ń bẹ lọ́dọ̀ wọn ń wí pé. olúwa jíǹde nítòótọ́ ó sì ti fi ara hàn fún Símónì. Si wọ́n sì ròyìn nǹkan tí ó ṣe ní ọ̀nà àti bí ó ti di mímọ̀ fún wọn ní bíbu àkàrà bí wọ́n sì ń sọ nǹkan wọ̀nyí jésù tìkára rẹ̀ dúró ní àárín wọn ó sì wí fún wọn pé. àlàáfíà fún yín. ṣùgbọ́n àyà fò wọ́n wọ́n sì díjì wọ́n ṣe bí àwọn rí wọn ó sì wí fún wọn pé. èéṣe tí ara yín kò lélẹ̀ èésì ti ṣe tí ìròkìrò fi ń sọ nínú ọkàn yín ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi pé ti tìkára mi ni ẹ dì mí mú kí ẹ wò ó nítorí tí iwin kò ní ẹran òun egungun lára bí ẹ̀yin ti rí tí mo ní. nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ òun ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n nígbà tí wọn kò sí ìgbàgbọ́ fún ayọ̀ àti fún ìyanu. ó wí fún wọn pé. ẹ̀yin ní ohunkóhun jíjẹ níhìn yìí. wọ́n sì fún un ní ẹja bíbù àti afárá òye díẹ̀ ó sì gbà á ó jẹ lójú wọn ó sì wí fún wọn pé. wọ̀nyí ni ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí èmi ti wà pẹ̀lú yín pé a kò lè ṣe aláìmú ohun gbogbo ṣẹ tí a ti kọ nínú òfin Mósè. àti nínú ìwé àwọn wòlíì àti nínú sáàmù nípasẹ̀ mi. nígbà náà ni ó sí wọn ní iyè kí ìwé mímọ́ kí ó lè yé wọn ó sì wí fún wọn pé. bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerusalem lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí sì kíyèsí mo rán ìlérí bàbá mi sí yín ṣùgbọ́n ẹ jókòó ní ìlú Jerúsálẹ́mù títí a ó fi fi agbára wọ̀nyí láti òkè ọ̀run wá. ó sì mú wọn jáde lọ títí wọ́n fẹ́rẹ̀ dé Bẹ́tánì nígbà tí ó sì gbé ọwọ́ rẹ̀ sókè ó súre fún wọn ó sì ṣe bí ó ti ń súre fún wọn a yà á kúrò lọ́dọ̀ wọn a sì gbé e lọ sí ọ̀run wọ́n sì forí fún wọ́n sì padà lọ sí Jerusalem pẹ̀lú ayọ̀ pípọ̀ wọ́n sì wà ní tẹ́ḿpìlì nígbà gbogbo wọ́n ń bu ìyìn wọ́n sì ń fi ìbùkún fún Ọlọ́run àmín.